pẹ̀lú àti máa ń gbé ọwọ́ méjèèjì sókè ní ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀nà àti ìgbà tí wọ́n bá rò pọ̀ àti ìgbà tí wọ́n bá gbórí sókè láti rò pọ̀ láti fi yé wa gbígbé gbígbé tí wọ́n gbé yẹn sókè ó máa ń ṣe lọ́gbàá ní pẹ̀lú ètìkà àwọn méjèèjì. بها من حديث أبي حميد في تتلي أبو حميد رضي الله عنه وأنا أقول عبارة السماء في وحدي سوفي دقة كبيرة كعمل جيد هذا عبارة بلو وتواني من حديث عبد الله بن عمر سمية وأنا أقول على أنه ونكي أبي حميد yẹn lọ́wọ́ lọ sí abẹ́ fúnmẹ́yìn. àwọn fi hàn yín pé gbígbé ọwọ́ méjèèjì tàbí ìṣòro bá a sọ́nà dọ́gba pẹ̀lú èjìká méjèèjì kó máa síwájú tẹ̀gbéyàwó. eléyìí kò túmọ̀ sí pé wọ́n ti gbé sókè lọ́gbà pẹ̀lú ìdìbò méjèèjì sílẹ̀ wọ́n tó sọ pé ọlọ́ àfọ̀. gẹ́gẹ́ bí kò ti ṣe túmọ̀ sí wípé wọ́n á gbé ọwọ́ dúró títí tó ń sọ ọlọ́ àfọ̀ náà kò túmọ̀ sí kò sí tààbọ̀. eléyìí ló kọ́ la gbé ọmọ méjèèjì sókè kó tó ṣe àwọn ọmọ àgbọ̀ ó lè tó kọ́ gbé sókè kà sílẹ̀ kó tó sọ pé àwọn ọmọ àgbọ̀ ó sì lè gbé ọmọ méjèèjì sókè dọ́gba pẹ̀lú àwọn àgbọ̀ lẹ́yìn náà tí o bá rí ọwọ́ ọ̀pọ̀ jálẹ̀ náà ló fi ọwọ́ ọ̀pọ̀ sílẹ̀. Ilé ìjọba ìṣèjọba wọ́n ní wọ́n nílẹ̀ lọ́wọ́ lọ ìmáàdì tuntun tó wẹ̀yẹ ọ̀bí ọ̀bá ọ̀hán. Àdéhùn tó dà gẹ́gẹ́ bí ti Ibn Umar. Àdéhùn tó dà gẹ́gẹ́ bí ti Ibn Umar. Láti Mùsùlùmá ti lọ gbọ́ sókè náà wá bẹ̀rẹ̀ rẹ̀. Yàtọ̀ wà pọ̀ yàtọ̀ wà gbọ́ sókè láti ọ̀pọ̀. Ṣùgbọ́n nínú àdéhùn ìmáàdì tuntun tó wẹ̀yẹ àwọn sọ fún wa fẹ̀ gbígbé tí wọ́n máa ń gbé ọwọ́ méjèèjì sókè kó máa ti rẹ́gí pẹ̀lú ìjì méjèèjì. nígbà tí a ti fi máa ti dọ́gba pẹ̀lú èjìká méjèèjì. àti ìgbà ọ̀rọ̀ eléyìí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀. màá mùsùlùmí ló kà wá. ìgbà ọ̀rọ̀ ti ìkùnà òbí àgbọ̀n náà fẹsẹ̀ rìn lẹ̀. عليه مخالفة المسلم بذلك الجمع تلك أو أحاديث صحيحة وكتاب الأمر لا يضاف الأمر أن كل واحد من راويي الحديث حكى ما رأى من فعل النبي صلى الله عليه وآله وسلم وأسنده إليه òpin tó wà lẹ́yìn tí ká fún nínú àwọn méjèèjì ọ̀sán tó ń rí ó sì kíkì sọ́dọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àdùsọ̀rọ̀. ìnáwó àwọn ẹgbẹ́ máa dọ́gba pẹ̀lú ìtìkà méjèèjì. máa rí tuntun ìfòwé ọ̀hún ni pé ó máa dọ́gba pẹ̀lú ìtì méjèèjì. bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí òun náà ni pé máa dọ́gba pẹ̀lú ìtìkà méjèèjì wọ́n àṣẹ ìtìkà súnmọ́ èjì tó ń bá kò fẹ́ kò fi wọn àwọn tó gbogbo. ẹjọ́ kàdá olùkọ́ bàbá ọ̀pá fúnra rẹ̀ ọ̀bẹ ọlọ́ọ̀pọ̀ ẹ̀kọ́ àwọn ẹ̀ ó sì lọ́rọ̀ kó ọlọ́ọ̀pọ̀ ẹ̀kọ́ ọ̀pá òkè gbogbo iṣẹ́ tí bá ṣe òkú fún wa lọ́wọ́ àmì ọ̀pá òkè àti wọn ìdí àtẹ́bí yẹn rẹ̀ fúra nítorí pé ilé yẹn la ní tí wọ́n fi ṣe dákúwá ní mẹ́tàbù màlìkí àlejò ìgbé ẹ̀rọ ọgbọ́n sókè yàtọ̀ sí bẹ́ẹ̀ rẹ̀ ọ̀tá. ètò ìdọ́gba ni pé kí kí n tí ọ̀kan nínú àwọn olùmọ̀wá kóyè tó bá ta kú ètò wa ní súnà súnà lọ́sọ̀rọ̀ wa súnà lọ́sọ̀rọ̀ wa lọ́sọ̀rọ̀ wa lọ́sọ̀rọ̀ wa. pé àmọ̀ tí ọwọ́ méjèèjì sókè ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rọ nítorí pé ká bá gbàgbé o ṣùgbọ́n àdé ìta sọ àwọn afọ alẹ́ gbogbo ẹni ti pẹ̀lú ìbẹ̀rẹ̀ ẹ̀rọ lọ. ìgbé wọn gbọ́ sókè tó bá lọ rògbò ó tún máa gbọ́ sókè tó bá lọ sókè láti rògbò kò sí bá ti lè yà sọ́tọ̀ ṣùgbọ́n àti kò rẹ̀ títò. ẹgbẹ́ ti sìn ibi tá a ti wà náà ṣùgbọ́n wà tó pé àwọn àti tó ń fi ṣòwò ọ̀sẹ̀ máa wà àwọn ọ̀rọ̀ fún wa ti fún àtàlẹ́ wa nígbà tó lè má rògbò nígbà tó tó ṣe láti rògbò eléyìí ló fà á jẹ́ bí gbogbo ẹ̀ náà tó bá tó wà nù àkùsà àtàlẹ́ ìtura náà. وعن وائل بن حجر قال صليت مع النبي صلى الله عليه وآله وسلم فوضع يده اليمنى على اليسرى على صدره أخرجه ابن خزيمة ìgbọ́láyò òun ní í ṣe pẹ̀lú ọkọ̀ ayé kọ́kú àyùsọ́ ìlúna wà á dẹ̀kọ́ inú ìfà kò fi ọwọ́ kò fi di ọwọ́ sùn nígbà tó bá wà ní dúró ní orí rẹ̀ ó sì lè jẹ́. وضع بمعنى أن تضع اليمنى على اليسرى وأنت قائم في الصلاة تقول تقول لوري تسلم تباع تقول لوري أشهد ìgbà máa gbé ipò tí ọwọ́ máa wà nínú ọ̀run ó máa ń yàtọ̀ láti

láwọn ẹgbẹ́ ipò tó wọ́n máa ń wà lọ́pọ̀ ọ̀gá nínú àwọn àyẹ̀wò yìí wọ́n yàtọ̀ síra. ṣùgbọ́n ẹ̀dá sọ̀rọ̀ ipò tí wọ́n máa ń wà nírúkú rò kan kò yàtọ̀ sí ipò tí wọ́n wà nírúkú mi. lóko gbàgbà bá rò kú nínú ọ̀nà kíláàsì láti ọwọ́ wa láti fi orúnkún wa mú kí ẹni gbà kan mú tí ọ̀sẹ̀ kan kà mọ́ lọ. ẹsẹ̀ náà ike ibùdó ọwọ́ wà nígbà tí a máa lọ sí ìtòrí kalẹ̀ látà méjì ni. tó bá dé pé ọ̀rọ̀ tàwọn olùmọ̀tò tó pé ọwọ́ ìkọ́kọ́ lọ rẹ̀ ipò lọ́wọ́ wà ọwọ́ wà wájú ọ̀nà àkọ́kọ́ wọn lọ sílẹ̀ ní lílọ sílẹ̀ ẹsẹ̀ni tó wó lulẹ̀ fọlọ̀ ẹtì mà ẹni tó wó lulẹ̀ fọlọ̀ yọ fọwọ́ fi tẹ ìgbára rẹ̀ sílẹ̀ wọ́n ti fi ẹnu ló ń lọ sílẹ̀ ẹnu ọ̀dọ̀ pọ̀. ṣùgbọ́n ó ti máa wà ní gbogbo pàtó àwọn lọ sí kìíní ìforípadà lọ́dọ̀ àwọn àpá ìdílé ọ̀rọ̀. àwọn tó ń sọ pé òun kún máa kọ̀kọ́ máa fi lélẹ̀ ọwọ́ tó kalẹ̀ nígbà tá a máa lọ sí torí kalẹ̀ ipò lọ́wọ́ wà lọ́dọ̀ tí wọ́n tá a máa lọ torí kalẹ̀ ọwọ́ wà níbo lórí ìtààmú lórí ìtààwá náà ọlọ́kùn lọ́wọ́ wà tá a máa fi lọ́wọ́ sí yàtọ̀ lọ́dọ̀ láàrin torí kalẹ̀ kan àti torí kalẹ̀ ní ìpàgọ́ òṣèwà wà ní gbogbo àwọn wà wà ní orí kalẹ̀ gbogbo àti mà ní gbogbo ọwọ́ tó máa wà ọwọ́ wa yà máa bẹ lẹ́lẹ́ yà máa bẹ lẹ́lẹ́ orúkọ náà bẹ nínú àwọn oríṣi méje dáhà orí kalẹ̀ bá ara wọn. sábà wá jókòó kọ́ láàrin orí kalẹ̀ méje gbogbo ọwọ́ wa yà máa bẹ lórí ìtàn wa. bẹ́ẹ̀ náà nígbà tí a bá fẹ́ láti rákà àwọn tí rákà àjọ. lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ọwọ́ lákòókò ń lọ sílẹ̀ nígbà tá a bá ń forí kalẹ̀ táwọn ọ̀dọ́ ti forí kalẹ̀ fọwọ́ náà kọ́ lọ́ọ̀lẹ̀. ṣùgbọ́n lọ́wọ́ wà pátá máa nìyí ọwọ́ wà ńlẹ̀ ọwọ́ wà ńlẹ̀ nígbà tá a gbé orúkún kúrò nílẹ̀. lọ́dọ̀ àwọn tó ń sọ pé orúkún yóò kọ́ òun lọ́wọ́ wà ọwọ́ ti kọ́kọ́ kúrò lẹ̀ láti lórí ìta wa ọ̀rọ̀ wa àbàlẹ̀ sí. láti nà níta máa ń lẹ àtàyà àlùkò tọwọ́ wà náà kó wà láàbíà wa lẹ́jọ́kọ̀ lórí ìta wa máa kọ́ wà láàbíà lẹ́ni tó ṣe ní sí agbára lè agbára lè ọjọ́ àtúnṣe àti ìgbàjọ àti ìyá gbára lé ọwọ́ àlàáfíà rẹ̀ wọ́n máa tẹ̀ ìyá lẹ́ni tó lu ọwọ́ tó fi àkókò mẹ́tàléní àádọ́ta tó fi àwọn àgbà ẹ̀ka àkókò mẹ́tàléláàádọ́ta àádọ́ta àádọ́ta tí wọ́n ti wá òfin ní kejì ẹ̀ta tó di fífi kéwòn yóò fi àwọn ọ̀gá ẹ̀ka àkókò mẹ́tàléláàdọ́ta. Sèlè sẹ́fà sọ pé ó fi àwọn ọ̀gá dání láti dàgbà papọ̀ àtàwọn ọmọ adẹ́ni ètò tẹ̀lé ó fi ta àkókò mẹ́tàléláàdọ́ta tó wá fi léyìí ó fi pàṣẹjúwe báwọn ní méjì àti àti márùn-ún ṣẹjẹ mẹ́tàléláàdọ́ta wọ́n ní bẹ́ẹ̀ mẹ́tàléláàdọ́ta. Lọ́sọ̀rọ̀ kí sábà fẹ́ kọ tàbá fẹ́ kọ mẹ́ta àwọn ọkọ ní méjì tó jẹnu méjì tó jẹnu kí ni tó máa rẹ̀ mẹ́ta ẹ̀tọ́ bá mọ̀ mathematics lọ́wọ́ ẹ̀ ọlọ́fi àwọn ọ̀gá rẹ̀ takoko mẹ́tàléláàbọ̀tà àdúgbò ìdìbò tí ọwọ́ wọn wà kọ́ fún yàtọ̀ láti ṣe síta sí ìṣẹ̀ṣẹ̀ mi sábà wá dúró sábà dúró lórí ìrọ̀ àwọn kọ̀kọ̀ hàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀yẹ̀. جمهور الفقهاء هم ما تقول حنفية الشافعية الحنابلة بقوة بكتابة دولو يرنقى أبقى الله هو وزيرا أبقى وزيرا أول دولة وتدور دولو يرنقى àwọn ọ̀rẹ́ ìgbà tẹ̀ta yẹn wọ́n sọ pé àkà ọ̀rẹ́ ra wọn nígbà tó lọ́wọ́ àti ìlú olórí wọn lọ́dọ̀ àwọn àdékìyà àwọn ní mọ́tà àbùtà oríṣiríṣi ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ nínú tó wá máa ní tó bá ti ọ̀ràn ẹ̀dá fẹ́ kí ẹ̀rọ àtọ̀dọ̀ wà àtọ̀dọ̀ máa má dùn tó bá ti ọ̀ràn ẹ̀rọ ọ̀dà tó bá ti ọ̀ràn ẹ̀rọ ọ̀tọ̀ tó bá ti àfẹ́ kíkẹ́ ò gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí nínú ọ̀ràn rẹ̀ kàkà bẹ́ẹ̀ níta àwọn afẹ́ kò fi kí ni ọ̀dà wọlé. àwọn tó wá kí wọn náà sílà ní òwúrú tó bá wù ẹ́ láti gbé ọwọ́ lórí ara wọn òwúrú wọlé. ìwáyà التفريق بين الفريضة والنافلة. في النافلة pé ọ̀tọ̀ nínú ọ̀ràn òbúrú nínú náà. Ìwà ẹ̀sìn ó ní ìgbàgbọ́ mọ̀tòlápá afẹ́fẹ́ ká ti bẹ́ẹ̀ kó bá jẹ́ náà sílẹ̀ kó bá jọ ọ̀ràn. Afẹ́fẹ́ ká sí ọwọ́ lórí ara kó bá jẹ́ náà sílẹ̀ kó bá jẹ́ ọ̀ràn. Ìwà ẹ̀kẹta àìkàrọ̀ ẹ̀sùn mọ̀tòlápá àkójọ rẹ̀ kó bá jọ ọ̀ràn kó bá jẹ́ náà sílẹ̀. وقت وانا حوالي مناسبة إليه يمرون مثلا هو نظر متقدم المالكية أو نقول سواد من المالكية لكن المتأخرون من المالكية وأعتقد من المالكية أو أعتقد تفصيل آخر ولا لا وأن والقبض استنادا مكروها والقبض استنادا مكروه كيف وعمل مصطفى خليل ولكن حسبي يا على لن يتربط سبوانا مكروه لن يتربط سبوانا ولا قرر àwọn akọ̀yìn bẹ̀ لو كان ذلك سنانا كان مستحقا لو كان ذلك سنانا كان مستحقا تبارك وتسين حتى بسنة يوجد تعريفه هو صور ṣùgbọ́n tá a gbọ́ yẹn lọ ní tó bá yẹ pé mo fẹ́ rí láì lórí rẹ ni màkúrò ní tó bá rí makuro lọ́yẹ́ kọjá makuro tó a máa àwọn màlìkíyà nítorí wà nù kọ́lé ni wọ́n kà á pé makro makro ní ká ti kọ́ kú ẹ gbọ́ tó ń sọ lẹ̀ tó ń sọ ní kí tó bá yẹ kó a fẹ́ fara tì í ẹ̀mí ọ̀ fara tì í ẹ̀yìn náà ká ní ìdílé gbogbo ilé ìyẹn tó ní tó ní kí ọkọ̀ sún náà àmọ́ wà tó fún àwọn ṣẹkùn rí wa ìṣú ọba ti wá nù kálí màlìkíyà ọ̀fẹ́ gbọ́ ẹ̀rẹ́ ìwà tó ولم يقرأ قليلا فعلمه قليل كتبك فقه صوتك قليل معك وتكون تفقه ولم يقرأ الرسالة فعلمه خسارة كتبك فقه صوتك رسالة هذا قبول معك lórí ẹ̀dá àwọn gbàgbọ́ ni ẹ̀dá gbàgbọ́ ni ẹ̀dá ló wò pé ìdí òbá ti wá nínú àlẹ́ ètò wà nù sálà ní nítorí tó nítorí ti ẹlẹ́yìn nínú àlẹ́ ìlẹ̀ yẹn ó sọ pé tá a bá fara sí màkúrò ní ẹ̀dá pé tá a bá fara sí kọ́ sílẹ̀ lẹ́yìn ẹ̀sẹ̀ kọ́ síra nípa rẹ̀ pé ẹ̀ máa ní kí ẹ̀ máa yá sí dáadáa pé wọ́n kà síra dáadáa ìfọ́sùn ẹ̀yìn sọ pé màkúrò ní kà sí kọ́ bọ́t torí tí khalil sọ pé tá a bá ti lè sìn náà dẹ́ ọ̀hún ọ̀kúrò tá a ti ṣẹ̀dá bóòlù tó a fẹ́ dẹ́ ọ̀kúrò. sèlè àdébà lọ́dọ̀ máa ń kíyà ọ̀pá àmà tó fọ́jà kan lọ́dọ̀ àwọn ọ̀gá àṣìyàn ẹ̀jẹ̀ ẹ̀ àwọn aláìmọ̀ kan lẹ́kọ̀ọ́ tẹ̀ dáadáa bí làlásán nírú àwọn àwùjọ wa níbi tí náà ní kíyà láti mú wọn lómi láìmọ̀ kan tó tó tó pé tó mú wọn ẹni fún àwọn ọmọ ẹni tí wọ́n bá ti kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀hún. Bí ìgbà jẹ́ ìbẹ̀rẹ̀ ìta, to osele sọ́nà wọ́n máa fojú kan wọ̀ àwọn òbí. Àwọn òbí àwọn ẹ̀gbà mẹ́rin bá lórí ẹ̀ ní ẹni tẹ̀lé. Ìṣẹ̀lẹ̀ yẹn ni ó sì bẹ̀rẹ̀. Lọ lọ́dọ̀ àwọn lo I want sọ fún àtẹ̀kọ́ kù yẹn náà, àwọn náà yà pa wà. tó lánàá tó wọlé ìyàpá wa. lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú abẹ́ àwọn àbíyà àtàwọn àdábí náà nù níwáyà kan wọn náà mọ̀ sí ọwọ́ títà rẹ̀ dodo ẹgbẹ́ ọwọ́ títà rẹ̀ lẹ́kọ̀ọ́ wọn wọ Pakistan àwọn ọmọ India àbí Afghanistan àbí Turkmenistan àwọn Afghanistan yẹn ìdílé bá wọn àti sẹ́kẹ̀tẹ̀rẹ̀ náà bíyà tó kàn wọ́n láyé ọ̀rọ̀ tó ṣe yóò fọwọ́ sí ìsàlẹ̀ dúdú rẹ̀ èyí tó mú wá fún ìsàlẹ̀ dúdú rẹ̀ ká fọwọ́ sí ọ̀rẹ́ ọ̀lẹ́. ونحن نقول شغل الباس رحمه الله سلسلة الأحاديث الضعيفة وآثارها السيئة للأمة من السلايين وهذه الدين تقول جزء ضعيفة 呀，我理发，老板这几年天天弄这，弄样式。那这俺们这边买衣服，这件是好看的。呀，这块是棉袄白的，它这毛茸茸的，它。它这挺轻的，我都抱着它带的。俺们这边都抱着它带的，都。抱着它从那头带的。我都穿着很舒服，哎。老板，那个发我多少？ حقيقة هذه الفروع صحيح هذه الفروع صحيح لا تقول لي فنجوص لا شتوا توبا يبي الشيخ بكر البيت رحمه الله يبي كفرة نقطة يقول لا تنقول ولا نقول نقول شرعة فيها لا مثيل عليه نقطة وأنا في تحقيق نقطة واحدة أشياء في إباحة أنا في تقول لا تراجع حديث ابن حجر واحد والحديث في الأكبر nípa àbúlá àtẹ̀kẹ̀wé bá ń bọ̀ wá sí ló ti bo lórí àyà wa lórí àyà wa ká tó sì máa yà lórí àyà wa ká sọ pé ọwọ́ wa ni bí wàá ti tètè sọ wáyé ló fẹ́ ó ní mo kí ọ pẹ̀lú àtẹ̀wé Muhammad sọ̀rọ̀ wá àbúsọ̀rọ̀ tọ̀wọ́ bọ̀ àyẹ̀dọ̀ òun yóò ná àlẹ́ yóò sọ̀rọ̀ láti fi ọwọ́ rẹ̀ fún lórí tòsí. Àlẹ́ sọ́dẹ̀ yìí lórí gbáyà. Ó fi ọwọ́ rẹ̀ fún lórí tòsí lórí ìgbáyà. Àbúrò àbúrò yìí wọ́n fi hàn wá ibà ti tì ló lágbára jù. Ó ti bẹ̀rù ìwáyà kan tí wọ́n lọ́dọ̀ náà máa ń sọ̀rọ̀ ní ọ̀lọ́. Ipò orí àyà náà làwọn fi ọ̀wọ́lé. Sọ̀rọ̀ àlàyé ìjà sani ó kan àyà láwọn gbọ́ wọlé síbi ọ̀sán lèrè rabbika wanhar wọ́n wà lọ́wọ́ ló kan àyà bí ẹni fúnra rẹ̀ lọ́rọ̀ ilé ìkọ́fẹ́ bákan náà ilé wa kì sórí àyà làgbọ́ títí wa àwọn èkó èkó ìṣẹ̀ máa ń sọ̀rọ̀ lórí ìkànnì àwọn ẹ̀rọ tí ìkànnì bá dá yà ẹlòmíì ló sọ báyà pẹ̀lú ní àwọn ìkọ̀wé obìnrin ipò kọ́lá wọn gbọ́wọ́ ní ìlú ìyá rẹ̀ lórí ẹ̀ àyà àbọ̀ wà ní kìí ṣe orí. níbi àtẹ̀lé ní ìfi àwọn ẹ̀sẹ̀ ọ̀pù tó ń sọ̀rọ̀ nínú ọ̀pù ìgbóhùn ẹ̀sẹ̀ yẹn níbi ìwáyà kan tó wá nípa àdìsí pé fọ́bọ̀bọ̀ ìṣòro ṣe ìmùnà àkọ́kọ́ nínú àwọn ọ̀sán ìwọ́ pẹ̀lú iná àlejò ẹ̀mọ pé yàtọ̀ mi náà méjèèjì lẹ́gbọ́n tí wáyà sọ mi ó ní mo kírun lẹ́yìn àlejò wa fọwọ́wà fọwọ́wà wọ́n gbé ọwọ́ wọn lé tí bá dé bàbá gbé ọwọ́ lórí ọwọ́ láti máa dé ìyẹn ni pé ọrùn ọwọ́ yìí títí ibẹ̀ ni ọmọ àtàtà rẹ̀ àti tọ́mọ ẹ̀rú ìyẹn ọwọ́ àti tàtà àpapọ̀ yọ wà wàá gbélé wàá gbé lórí ara wa Gbèsè tó gbé lórí ara kì í ti pé láti ọwọ́ wa wọnú ara ọbẹ̀ ọmọ sùkúù wọn ni ọ̀yà ó yọ ọ́. Ìdílé àti àdúgbò àwọn eléyìí náà abẹ́yẹ̀ òní wọ̀ ẹ̀ṣọ́ àti oṣooṣù náà abẹ́yẹ̀ òní rí àìsí ẹ̀dí rẹ̀ ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ti báyìí lórí ẹ̀. ẹ̀ka gbé ọwọ́ ẹ̀kẹ́ lórí ilé ẹ̀kẹ́ lórí ìwò. nínú àdéhùn àbúlá bẹ̀rẹ̀ àfẹ́rò ọ̀gbẹ́ ẹ̀rọ ọ̀hán wọn náà lọ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi pé wọ́n fi hàn mo wá ń fi ọwọ́ sí lórí ọwọ́ àlọ́ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ wá ń fi ọwọ́ kúrò lábẹ́ ọwọ́ ọwọ́ àgbẹ̀tọ̀ lórí tòsí tòsí mọ̀ sí kíra àbọ̀ àgbẹ̀tọ̀ lórí tòsí tòsí náà máa gbé lórí tó eléyìí jẹ́ ẹ̀gbà wọ́ọ̀rù tó fi àwọn àgbọ̀lọ́wọ́ máa wà. wọ́n á ti dájọ́ àwọn tí wọ́n ń ta wọ́ọ̀lù yẹn náà àwọn àlùfíà àwọn tí a yà sọ bí gédégédé àwọn nìkan tó ta da wọ́ọ̀lù. ìrẹsì bá ti rẹ kí ọ̀dọ́ ta wọ́ọ̀lù àti màṣíkà máa lè kí. nínú àwọn ìwà yà tó wà tó yẹ pé ọlọ́run àlẹ́ kò sí àbí hàn àwọn ẹni tí wọ́n fẹ́ pè wọ́n fẹ́ pè fún káwọn kábọ́ lórí ara wọn wọ́n máa wá àwọn ìdánilẹ́sì sọ yẹ kí oṣù máàlì tó bá tó fi wọ́n bá wọn ti kọ́ tó nínú tí wọ́n sọ wọ́n ní máàlì ó ti pàtàkì àkárí màdínà tó ká wàhálà láàrin òdodo ni wọ́n nà lẹ́gbà ọlọ́wọ́ ẹ̀kọ́ wọn ò lùmọ̀ ẹ̀kọ́ náà kí ẹ̀ máa rí pé tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ní kò sí ní kí ẹ̀ máa ìkùnà wọn wà ní ìgbà wọ́n sì wọ́n máa rí wọ́n ti ẹ̀gbà títí títí ẹ̀yìn máa máa kùnà wọ́n ti máa rí fọ́nbọ́rọ́ wọ́n tó tulẹ̀ wọ́n fi àjẹ kódà gan nínú ọlá tó wọ́n ti wọ́n á pẹ̀ fi wọ́n kù lọ́wọ́ ó ní níjọ́ kan ó kàn án wọ́n á wọ̀ láti jọ kan lójú gbogbo èèyàn ohun tó ń fi mú ṣòkòtò òun jẹ́ ọjà bí ó ní wọ́n á fi hàn lójú àmì lò. ìwòwò wọn kàn án fọlọ́ ọ̀wá òun ọmọ bọ́lá ti bọ̀ ń mú ṣòkòtò lọ́wọ́ tó ṣe tó mú lọ bíà títí wọn fi hàn dàtọ̀ gbogbo ara rẹ̀ ìnáwó àyẹ̀dáàbẹ̀rẹ̀ wà lẹ́bí náà wọn àwọn adáàbò àwọn ẹni tiẹ̀ àwọn ìgbà bọ́ọ̀lù tó. lẹ́yìn máa máa bọ́ hanifa wọ́n tún wà ní lúlù dídé àbújá kọ́ ọ̀nà ọ̀ṣọ́ wọn pe àbọ̀ àdìgbà kọ́kọ́ wá jẹ olórí àwọn adájọ́ fún àwọn olùdó lórí máa gbà ìgbàdàn dá àtẹwé tìlàkà sílẹ̀ sílẹ̀ àbọ̀ àdìgbà ti sọ ẹgbẹ́ àwọn òye fádájọ́ àwọn òye fádájọ́ fún ọwọ́ ẹlòmíràn àti wọn ní irọ́ lọ pa àbọ̀ àdìgbà ni ẹ̀rí kan tó bá ti àkókò lọ nínú sókù lọ yẹ kó dádájọ. báyìí ní ọkọ̀ wípé wọ́n àwọn kan nígbà ó tún wọn máa ń fún ọmọ bá lójúmọ́ ó yẹ ìgbà kan kò ká ọmọ. lẹ́yìn máa ń báyìí wọ́n bá ń sọ ọkọ̀ tẹ́ ẹni tó wà ní ipò alámòtútù màdínà gbà ẹ̀ lọ́rùn àwọn òbí tí wọ́n sọ fún wọn lu ìmáàmù náà lè yé ti rí pé ìsan ọwọ́ wọn ti yẹ. wọ́n yẹ débi pé ọwọ́ yẹn kò sí dá kọ̀ntró mà máàmù rẹ̀ kò lè sọ fọwọ́ pé lọ òkè ọwọ́ sí òkè. sọ wípé kò lè gbé ọwọ́ mà. àwọn táwọn máa ń sọ pé ká kọ́pù gẹ́gẹ́ bí súnà ti wa wọ́n ní pé yóò wọ ìmọ̀ọ́mù márùn tó slack tí ò fẹ́ gbé náà ni mọ́lẹ́kì ò fi ṣe kọ́kù mà àwọn rẹ̀ làwọn tí wọ́n ń wá àwa wí. Ìdèdèrè ilé ìwà ẹ̀fọ́ akẹ́kọ̀ọ́ pẹ̀ ìjọba ẹ̀rẹ́ pọ̀ ká àwọn pé ara àwọn kò ní àwọn nípa ẹ̀rọ náà àwọn nípa ẹ̀rọ náà. Kí wọ́n lè rí màlìkì ẹ̀ lórí ilé àti ẹ̀rí wọn ọ̀nà ní àdéhìí àlùmọ̀sọ́ ìkùsọ̀ náà ẹ̀ńtọ́sà ẹ̀ńtọ́sà ti nínú ọ̀nà. wọ́n ní bẹ̀yẹn ànájọ̀ ọ̀dà kọ kápọ̀ lórí ara wọn ó túmọ̀ sí kókò sínú ọ̀nà. tẹ́lẹ̀ nìkan ànájọ̀ wa sọ. ìyàgẹ́ fún ọ̀tọ́ pọ̀ díẹ̀ òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ àbẹ̀ òṣìṣẹ́ àádá òṣìṣẹ́ àtúmọ̀lá àtúndì gbọ́ lókè tá a bá ti di láti rògbò tí o gbé fún ọ̀sán iná kì í sára wọn. nítorí ẹ̀ àìwé bẹ́ẹ̀ ọ̀ ẹ̀sìn náà ti ní kò sí ara rẹ̀ ọ̀ kò fẹ́ ìbẹ̀ fún àti kìí. àdìgí àtúmájú kò fi ń wò sẹ́nu lórí ẹ̀rẹ́ ìpẹ́ ìbẹ́ bẹ́ẹ̀ nítorí wọn tó pàtàkì ti fẹ́ nù ẹ̀ sí ìlera. torí pé ẹnu àwọn olùmọ̀tìkù ní gbogbo tó wá nù àti kìí ẹ̀kọ́ àwọn àrà sísọ̀rọ̀ súnà nínú àwọn súnà ìrọ̀. Táwọn wá fún ara táwọn pé wọ lọ kọ́ búdù ìwọ tẹ́ntẹ́dẹ́nu kẹ́yìn ẹ̀yìn máa ń kọ́ lórí ara ẹ̀yìn kọ́ tẹ́ntẹ́dẹ́nu olùdarí rẹ̀ ọlọ́gbọ́ àwọn èèyàn yẹn kàn lọ wá wọn yẹn kàn lọ wá wọn. Ìgbọ́sọ̀rọ̀ bá wá wọn tó gbó kankan fún ẹbí ti ẹ̀jẹ̀ wọn wọn á torí pé ìmọ̀ àbùkà ti kọ́ kí wọ́n yọ. eléyìí ń gbé ẹni tẹ́lẹ̀ láwọn ọmọ ibi kan ẹ̀dí láti súnà ẹ̀rí ìjọba èyí lẹ́yìn ti súnà àbẹ̀rẹ̀ sọ̀gbà àdìsúnà bí àbẹ̀ máa fi gbà láàrin ẹ̀lẹ́yìn ti súnà àbẹ̀rẹ̀ sọ̀gbà àdìsúnà ìwọ́n ní ẹni láti etí wọn ó tó ọrùn rẹ̀ ara wọn yọ lè máa tí wọ́n bá ti wà nínú àwọn màmúmú rẹ̀ ní sẹ̀mítà fi yé wọn pé ẹ wá pé sáfúnni o ẹ wá kí wọn. nítorí pọ̀ tẹ̀lé súnà rẹ̀ sọ máa ń sọ́nà ẹ̀ lẹ́yìn ìdáná tó gbé dà wá wọ́n kò sọ́nà súnà rẹ̀ súnà rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé nígbà míì wọ́n ní ìyàn ìwọ̀n bá má ti mọ ọ̀fẹ́ wá fọmọláìsì kíláà lórí bí ìmọ̀ tí wọ́n ti ṣe máa kínkínní o láwọn wò pé ìgbà táwọn onítọ̀rí kọ̀ táwọn náà tó ti kọ́ kùtù oníkẹ́ tí máa ń tẹ̀lé sọ́nà kọ́ kọ́ pàǹtí onítọ̀rí kọ̀ wá ti ṣe ìsinmi wọ́n ló dá àdáni tẹ̀lé kí dábọ̀ sọ́nà wọ́n wá wá náà fúlànà sọ́nà kọ́ lákòó pàǹtí náà wọ́n sàgbẹ́ pàǹtí káàdì bá dá yàtọ̀ ẹ̀wọ̀n kẹ́mẹ́ o. sòwòtòrí pé nígbà wọn ní gbogbo tó bá tẹ pé má mọ àlè kọ sọ àpàdé torí ẹ má lè kọ sọ pé ẹsẹ kọkọ kọkọ sí i má lè kọ sọ pé sábà kọkọ ẹ fẹ máa ṣe kó tó bọ sọ àtúkò sí sábà kọ méjì. gbogbo náà lè àìmọ kálá ń pè nítòsí yẹ gbogbo àti máa ń sin ẹ̀rọ kan lọ kí ó ṣùgbọ́n nítorí ọ̀fẹ́ pàdé àti náà dá ọ̀gá ara rẹ̀ dẹ̀ orí jẹ́ ti tútù náà rẹ̀ dẹ̀ ó tún wá bó tètè ìlú sínú orí ẹlòmíì pé káwọn náà gbà tó ń gbọ́ torí ẹ̀ ti dẹ́ka dúpẹ́ fọlọ́ ìgbọ́ ẹni tó bá ti dẹ́kun pọ̀ wá mà wá náà ó ti pọ̀ nínú ìgbésí ayé yóò sì máa ti fẹ́ǹdì tí ò sí ti fẹ́ torí ẹ̀ ká fẹ́ kọ́ ká fẹ́ wọ́pọ̀rọ̀ wọ́pọ̀rọ̀ yóò ní àwọn yóò sọ̀rọ̀ àwọn sọ́lẹ̀ lẹ́yìn nàlànà lọ́wọ́ àmọ́ ìṣòwò àṣọ kódà nínú àti ìkànnì wáyé ó ní wọn àrí ànábì ní ìdúró lórí àyàfi kọ́ jẹ́ kó fi ọwọ́ lórí ara. ilé ìgbà láti bẹ̀rẹ̀ pé bọ́ ọba ti ti di láti ògbólọ́gbọ̀ ọtí kékeré bó ti wà tó tó rò ó tún gbé lórí ara. sọ eléyìí ni sunna ànábì Muhammad sọ̀rọ̀ wa kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin. ìgbà tó fi ọwọ́ lórí ara wọn lórí ẹ̀ eléyìí ti ṣe dáadáa láti lórí ẹ̀bá àwọn ọ̀dàbà ti sọ̀rọ̀ lásọ̀rọ̀ àwọn olùkọ́ tó ń tí àwọn ẹ̀yọ́ ọ̀fọ̀ wa bàbá ọ̀ yọ ọkọ̀ bọ́ọ̀lù yọ sẹ́lẹ̀ lù àwọn. tó ìtì ọgbọ́n yìí tó ń ṣe máa ṣe ó ti náà tó ṣe ọmọ ní mọ́tò òótọ́ eléyìí ti ṣe dáadáa láti lórí ẹ̀bá àwọn kékeré bá àti lè lọ àdá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sì ti pàpà wọ́n á ní láti mú àdá ọmọ tẹ̀ ló kó bẹ́yà eegun ni wọ́n fẹ́ sá àwọn ọlọ́gẹ̀dẹ̀ tó fi wọ̀ bẹ̀bẹ̀bẹ̀ fẹ́ràn áfà àti tutù wọ̀ bẹ̀. torí ẹsẹ̀ ní ìfẹ́ tí o bá fẹ́ lójú ẹ̀ má fẹ́ lójú ẹ̀ má dá wà lára ẹnu ẹ̀sọ́ lọ. ẹ̀sọ́ náà wọ́n wà fẹ́rẹ̀ fẹ́rẹ̀ kéde. àmọ́ gbàdúrà ti dá wà lára látàrí ẹ̀ sòtún ọba gbọ́ kẹkẹ yìí tó bá ti sàlàyé fún ṣọlá ọba kílẹ̀ fún dáadáa yọ bẹ́ẹ̀ ẹni tí ó sì ní tẹ̀lé kọ́ ní tẹ̀lé kò ní kí wọ́n á pèsè wọn tó gbogbo náà tó ní kébì náà máa ti di láàrọ̀ láàrọ̀ sòkè mú nǹkan mi gbọ́ mọ́ ọba gbọ́ sí lẹ́nu mi ọ̀gbọ́ ẹni tí bá ti fi sọ máa ń fẹ̀sẹ̀ owó oúnjẹ àti owó oúnjẹ kò ní kò sínú pé kí wọ́n kíyèsí ọ pé ṣé ẹgbẹ́ wa ló ti tẹ̀lé ẹgbẹ́ wa lọ ẹgbẹ́ bá wọn fún afẹ́fẹ́fẹ́ kí ló afẹ́fẹ́fẹ́ islam lọ́sẹ̀ ẹgbẹ́ fún ẹgbẹ́ tó láyà àti tó ló gbára ní kọ̀m̀pútà láti wà jẹ́ abẹ́ ìfura náà ìfẹ̀fẹ́ tó ọ̀rẹ́ sí ayé àtẹ́lẹ́ tó ló gbára ní jẹ́ kọ̀m̀pútà tó wà jẹ́ náà. àwọn ẹ̀sìn tí wọ́n jọ náà lọ́sọ̀ máa sọ̀rọ̀ láṣọ tó ọ̀rẹ́ sí wọn láti ẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ sílẹ̀ àwọn lọ pa pàlàpà. lẹ́yìn náà ojú wa ti gbọ́ lórí ara wọn lẹ́yìn òkú onídìí pípẹ́ lọ fẹ́rọ̀ sí ìlàjì ẹ̀rọ afẹ́ ẹ̀dọ̀ nàbí owó nílẹ̀ nàbí owó pépé. ẹ̀yìn náà ti mọ̀ pé kò sí ná lórí owó nìkan wọn máa ná náà lẹ́sẹ̀ lẹ́yìn nàbí owó. torí ìdílé onídìí wàhálà tí wọ́n gbọ́ yé àdékọ̀ọ́ àbí òye wa ẹ kọlọ wọn bá lẹsìn òtẹ ká kàn kọ fún ẹni pé kọ́ máa tó bìdí à ìfẹ́ẹ̀lì kankan fún láti pè bìdí à èdè tó wọ́n lórí ara rẹ̀ kò pè bìdí à bìdí à lọ ọ̀rọ̀ ọ̀gá ní bìdí à nítorí pé wọ́n á lè sọ pé wọ́n àrí ànáyè láti gbọ́ wọ́n àrí ànáyè lórí ìdúró lórí ìrìn àti kọjá pé gbọ́wọ́ lórí ara tó ń gbọ́ bọ́ọ̀lù tó wá fẹ́ sọ fún wa pé ẹni tí ó gbọ́wọ́ lórí ara wọn lẹ́yìn fún bìdí à bìdí à olóṣèlú. بمعنى يمكن إن الشريعة إذا السبيل المطلق يحمل على إطلاقه حتى يرد الثقيل يعني تبوا ترى لا orí bó ti wá náà láàmà lò títí tí njọ́ lọ òkìdí kò sí sí sọ́ọ̀lá àtijọ́ mi nà kìíyà ń rí ànábì lórí ìdúró nínú àkọ́jọ́ gbogbo wọn lórí ara wọn kí ni tó tún sáfù dà wọn. àyàfi tó bá sọ pé dídúró tá a dúró lẹ́yìn lókù kìí ṣe dídúró wọn pè ní sẹ̀ríà wọ́n wá sí wàhálà tó pọ̀ nípa tó wọ́n pè dúró. ẹ̀sẹ̀ wọn ti ta wípé nígbà tó o bá kó bá kó nàró títí tó fi dúró dáadáa. dúró lẹ́yìn. ọgbà fún ma tí o bá sọ pé kí ẹ máa ti kọ́kọ́ dúró tó wá kú tó dúró àrùn lẹ́yìn rẹ̀ jókòó wọn pè lẹ́yìn jókòó wá o jókòó tá a wà tó wọlé àṣà gbogbo èèyàn kọ ìdúró wọn láti sọ tó kà sí wọn fi sọ̀rọ̀ fún aṣọ tá láti sè yẹn olùkọ́ àpò yìí àwọn ànàbíyà àwọn ànàbíyà ni ẹni tí ń bẹ síwájú òkú kí wọ́n pè é ṣùgbọ́n tí ń bẹ wọ́n ní ọwọ́ màtún làwọn pè ọwọ́ màtún ẹbí tí wá nínú tẹ̀gbìyìn àkọ́ọ̀yà ṣẹ́rùṣù tẹ́ǹdẹ̀ àkọ́ọ̀yà ó ní ọwọ́ màtún làwọn pè yẹtọ̀tẹ̀yà. àbáta wọn ń ti àlàyé lórí ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tí wọn àwọn òṣìṣẹ́ tí wọn kẹta àwọn tí wọn àná. wọ́n ní gbogbo ìdúró. tí o bá ti ní ká tí àgùrán nínú tí o sì ní ká ti tẹ̀sí nínú orúkọ rẹ̀ ní kíni ọwọ́ màtún. nígbà tí wọ́n ń kọ́ bẹ́ẹ̀sì lórí tí náà ẹ̀fẹ́ tẹ́tí rà pẹ̀lú ara ni ọ̀rọ̀ yìí máa yà ẹ̀ lẹ́nu púpọ̀. ṣé ìdúró tí ń tẹ́lẹ̀ ìrùkù kò sí tẹ̀sí inú ẹ̀ bí ọ̀gá tẹ́ àgùrán nínú ẹ̀ ó ní kọ́dà gan ẹni tí ó kírun kò lè parí sísọ tẹ̀mí àwọn ọkùnrin mẹ́rin ákéjà òjá àyàfi nígbìnrin nídúró yẹn káṣíkò náà ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ àti tí wọ́n ewé àfi nídúró. kílọ̀pọ̀ náà sọ̀rọ̀ àmì ìfi tẹ̀sí. tẹ̀sí. ẹ̀nà àbíkán kẹ̀kẹ́ ìrọ̀ kan yí bẹ́ẹ̀ gbogbo iná ìfi tẹ̀sí. wọ́n lè jẹ́ ilé ìjẹ́ yẹn ti wá lẹ́yìn rẹ̀ àpá tó wá mú àdìsí wá fún wa. àdìsí ọ̀gá ni tuntun sọ̀rọ̀ òní wà wà. àdìsí eléyìí ó ní ti pẹ̀lú kíkí ohun nínú. lẹ́sẹ̀ ìjẹ́bú tó wá nù àdìsí ètí máa máa ń gbé jáde nínú wọ́n pa àwọn náà olùmọ̀mí náà ti gbé jáde nínú síra àwọn. إن المصلي إذا قام يصلي فإنه ينادي ربه أبي فإنما ينادي ربه في أكل ما تريدون ينكر إنت من بول وغاد نور فلينظر أحدكم كيف ينادي سمعنا ونكاركم أبتاكي سباو لسنبول وغاد نور جيجي báwo ló ti ń bá a sọ̀rọ̀ déédéé ọ̀pá dára rẹ̀ bá a sọ̀rọ̀ ìyá ìwọ ọ̀ràn yọ nígbà tó ń sọ tí wọn náà máa pariwo ọ̀rọ̀ jẹ́jẹ́ lápẹ́ ò tó ọ̀ máa pariwo. ìdíjà ìbí ti sọ báyìí pé sọlá àdìsọ́nà wọn wọn nípa tí wọn ní káwọn yẹn kí wọn tọ̀tọ̀ ká fún yẹn náfìlà àdìwò ìlú akọ́jù. àdìwò aṣọ àbíkì nípa ilẹ̀ wọn ni wọn náà بعضكم فوق بعض صوته للقرآن أو كما قال صلى الله عليه وسلم يعني كان أفضل أن يعبد الكون سوكي لوري يعني كيجي لكل القرآن سوى ما كيجي يعني كو أفضل الكون سوكي كان ثم يعني لكل القرآن سوكي torí pé tí o bá ti gbóòrò sókè ó ti ti kún ọrùn náà ti ń bímá. tọ́ ilé ìfihàn wa ike ọ̀rọ̀ tẹ́tẹ́ náà gbọ́rọ̀ ọba wa sọ̀rọ̀. àti bùkátà láti lè bá a sọ dáadáa. ìjẹ́sí lè bá rí báyìí ìyọnu àbùkátà láti kí omi lọ. níbi tí ẹnìkan tó wá bá nà sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tó nà ọ̀mọ tí ó kàkà sí ìmọ̀ká náà ti kọ́ ní kí ni kọ́ máa sọ pé سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ẹnu tó wà nù àdéhùn àbúrò àwọn ọ̀dà àwọn ìgbésẹ̀ àdé ìwé tí máa tó ń yọ sí kò ewu tí ọlọ́ọ̀ni ká lọ sí lórí rẹ̀ ó túmọ̀ sí pé lórí ìrún àti ìgbẹ́nu lọ́wọ́ àti ìgbẹ́nu lọ́wọ́ ẹ má lọ sọ̀rọ̀ wá àdúgbò ẹ ti fi sọ fún àwọn èèyàn sákẹ̀ òbí ọmọ ọmọdé ìgbésẹ̀ àwọn sọ pé yàtọ̀ ń dé wọ́n ti ọlọ́mọ kí ọ ọ̀ọ́yán ó ti dọ̀rọ̀ àwọn èèyàn àbí ọ̀dọ̀rọ̀ àwọn èèyàn ọ̀dọ̀rọ̀ àwọn èèyàn láàbọ̀dọ̀ mú wọn náà. wọ́n wá kí wọn tán àìsùnmọ́ àtúnà sọ fún pé irun tó rí i báyìí láyé pọ̀jù bí àṣẹ òfin ìtẹ̀lá mi náà kí nǹkan kan nínú ọ̀rọ̀ àwọn èèyàn tó máa sọ ọ̀pọ̀ tó ká mú wọn náà. irun wà fún tìláwọ̀ tó kọ̀ wọ́n wà fún kákí àkùrán kápá kọ̀mọ́kọ́lọ̀ káàkiri rántí ọlọ́ yẹn ti kó ká máa fi sọ̀rọ̀ àwọn èèyàn. ìdílé yàrá ti hàn wá pé àdìgbà bá wà lórí ìrọ̀sẹ́ àfẹ́kákíw. bọ́dà tó ti dé pípé ẹni tí ó ya ayáyá tí ò lè sọ̀rọ̀ bọ́ọ̀lù yé kò lè wí ìdásáká bọ́ bá máa ti wí tó ní alá lórí ìgbàgbọ́ kò ní kápá sí ha tó bá dórí irun afẹ́sẹ̀kọ́ máa yí àná rẹ̀ bí ẹni ń tó ẹ̀rọ bí wọn máa ké bá sí à ọmọ yí àná rẹ̀ èdè ọmọ àgbà tí ẹ̀ láfẹ́kọ̀ náà máa demonstrate tó ti gbé kí o lè mú nǹkan kan jáde ìdí ni pé ẹni tí ó kì í àtàrà ìlú mi ètè rẹ̀ ọ̀gbọ̀n kíkẹ́ owó tó ti kọjá yìí. Tàbí ilé ìṣe ilé ọ̀rọ̀ ti ò lè dá. Àìwá lè dáàbì ọ̀rọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé kò ní lè gbọ́n ahọ́n tó kì. Dáàbì mọ̀ ìgbàlẹ̀ ìṣòro láàyè kókó bẹ̀rẹ̀ àbúrò. Gbogbo ètò bá rọrùn fún wa dé. Náà ní pàtó nítorí ìdáàbì bẹ́ẹ̀ ìyẹn ni pé a lè gbé láì máa hàn láì tẹ̀sẹ̀ eléyìí kọ́ máa máa hàn gbèsè nígbà tí ọ̀rọ̀ ní jáde ó ti ṣe tọ́jú ara yẹn lórí tó lè ṣe pátákùlọ̀ ha lọ́sọ̀tà. lọ́wọ́ àwọn àtàlẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n bá dé àgbẹ̀ àwọn ní àdéhùn ìbáwí àdéhùn ọ̀gá àdàtò ẹ̀sùn sọ́ọ̀n ọ̀gá ìbáwí. láti gbọ́ orúkọ sábẹ́ láti mọ̀ pé àgbàdìyàn ní ìṣẹ̀lẹ̀ yìí ti fẹ́rẹ̀. Rí ọ̀bádà àti Máka Màdínà ni ọ̀bádà wà. Ọ̀bádà ti dọ́ka nínú àwọn aláǹkọ́ àwọn aláǹkọ́dìyà. قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بأم القرآن وسيرك lọ́la làásìá àtọ́gba pẹ̀lú ṣẹ̀ríà fún gbogbo ẹni tó bá kí ọjọ́ òbí ọmọlùkọ̀rọ̀ án ọmọlùkọ̀rọ̀ án tó náà nìkan ni owó ọtún fàdé bẹ́ẹ̀ làtọ́ àti ẹ̀dá pé ọmọlùkọ̀rọ̀ án ìdí tó ti fi pé ọ̀rọ̀ pọ̀ nínú àwọn ọ̀sẹ̀rì wọ́n ní nínú rẹ̀ oníkú gbogbo tí bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ náà sọ́mọ́ ìrìn ìṣòwòsì padà. Ìdí ni kò ti jẹ́ bọ́ọ̀mù kọ̀ọ̀há. Bọ́ọ̀mù ìdá àwọn náà ni bọ́ọ̀mù kọ̀ọ̀há. Kò sí irun kò sí irun kan tó àkóràn lálàáfíà tó bá ti kùnà láti ké òmùmọ́lù kọ̀ọ̀há. Àti tó pẹ́ kọ́lọ̀ tó gba àwọn àti àbámu ké. Ìṣàlá àkọ́ àbí ìṣàlá àkọ́ ẹ̀hẹ́ ẹ̀ sọ́jà ni a máa pé ìṣàlọ́ a máa pé kọ́lọ̀ máa ti ká kọ́lọ̀ máa mú mi máa ti rẹ̀ kú lọ́rọ̀ wa èyí tá a ti máa pé kọ́lọ̀ fún wa máa pé torí ẹ̀ eléyìí tó rọ̀ tó fà á. هنا أول ما تقرأوا ما تيسر من القرآن تقرأوا ما تيسر منه ونفعل يعني مثل كسين تسيسر تو فاتحة كسين تسيسر تو فاتحة صلوات الفرض هذا ما في كلام وتصور فاتح إلى ما هو بعد كده كنا وقولك فاتح يبقى تعمل لك كنا وقولك فاتح بما نفيه وأن لا صلاة لمن لم يقرأ بأم القرآن أي لمن لم يقرأ بأم القرآن في صلاته وتصير فتوى كفاتحة لنوره nítorí pé lọ́kọ́rọ̀ àìsàn fàtíhàtà kọ́rìdà sọ́lá wà á fọ́tọ̀ àìsànyà kọ́rọ̀ àhá sí á lọ́sọ̀lá sọ̀lá. Òní bá ti àkókò bẹ̀rẹ̀ rẹ̀. Ọ̀ wá sí inú ọ̀gá ìsira rẹ̀. Lórí rẹ̀, ìta bá ti mọ̀ kò ní ìka kọ́. Ìbá ti ti ti wà ní ìhónì. Lọ́sọ̀lá ẹ̀dá lè mẹ́rin lẹ́nu yẹn kọ̀rọ̀. بأم القرآن في صلاته شوف المعلوم كالمذكور ابن دي ولد تتعجبين نظر النبي بسرعة لكن لا صلاة لمن لم يقرأ بأم القرآن في صلاته في صلاته معلوم كتير إذا tó bá ké lóde ìrún kò ké mọ òun kì í ṣe فرعا لمن من يشوف الشريعة من ألفاظ العلوم أما يقولوا توقعات البدية لمن لمن هو به لمن ما هو به لمن أن يعني تندعوا في ما نقول في كلام كوسي كوسي قامنا يقول بعد أن يوصلوا يقول بعد أن يوصلوا kò sí oṣù kẹrin náà kẹkẹ. eléyìí ní ìmáàmù Ṣáfi'í gbọ́ yìí àti ìmáàmù Ahmad táwọn ti sọ pé gbogbo ẹgbẹ́ kírun ìlẹ́sẹ̀ náà láìpẹ́ nǹkan lẹ̀ wọ́n gbọ́dọ̀ fi kíni wọ́n gbọ́dọ̀ fi padà tura ti fi wọ́n ẹ̀sùn sọ yẹn sọ yẹn ọkùnrin ó sọ àti gbà pẹ́tà àdá. كتب التاريخ ذكر صلاة لمن لم يقرأ بأم الكتاب بأم القرآن تريد توبة في الفاتحة أوكي سواء كنت إماما أم كنت مأمورا أم كنت منفردا وزيادة وقال الإمام أبو حنيفة رحمه الله أراني حرفك afẹ́ pé kí ìmáàmù kí láti. ṣùgbọ́n òun gángan fúnra ara rẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yà lórí ìmáàmù. nítorí kọ́nà sọ pé bákọ́rọ́ ooo máa tẹ̀ ẹ́ sẹ́ra mi lọ kọ́ wa máa mi náà gbọ́ ọ̀rọ̀. ẹ kí ohun kó ohun gbogbo ohun tó bá rọ̀ yín lọ́rùn gbogbo olùjọ́ àwọn. Olùkí òun lọ́dọ̀ àwọn kí ló dé adé ti sọ pé láàpọ̀ láàtà lè má lè mi ọkọ̀ àti omi ọkọ̀ àmánì bẹ́ẹ̀. ẹ̀rẹ́ àdé tẹ̀ ó fẹsẹ̀ rẹ̀ láì fẹsẹ̀ bí rà. ṣùgbọ́n adé ti yẹn kọ́bọ̀rù wáhì. àbúrò àdébà ló sọ̀rọ̀ yẹn. ibi kọ́bọ̀rù wáhì ìròyìn ni tó tọ̀dọ̀ èèyàn kan wá àbí ẹ̀ta owó èèyàn tí ti pọ̀ débi pé àlè rọ́ọ̀sì rú wọn. wọ́n jẹ́ káwọn olùwà mi tó mú àlékún wá lórí tó wá nínú àwùjọ náà. nítorí pé àwùjọ náà sọ pé bákọ́rọ̀ ó máa tẹ̀ sọ̀rọ̀ mi àwùjọ náà. lásán láti lè mẹ́rin mi kọ́ àmì ọmọ ìgbìta lèsè ọmọ ìgbìta wọ́n lè dùn mí lórí tó wá. wọ́n wá ní tá a bá kàn sí dàbíjì. àjẹmí ọkọ̀ sábẹ́ píríncípù náà pè ní kíni àti ìyá àlékún lórí ẹ̀rí tó wà nínú àlùkòrán. òfin táwọn ẹ̀sìn ń lò ní àlàfíà ni pé الزيادة على النص نسخ ولا يجوز نسخ الكتاب بخبر واحد تعرفوا كذلك كنت تعرفوا لي آية القرآن òfin ti àwọn ti sọ ibi gbogbo àlékún lórí ayé alukur'an ó túmọ̀ sí pé apá òfin ta kọ́kọ́ rẹ bẹ́ẹ̀ sì ni àbí ti bẹ́ẹ̀ yàn ẹ̀dá orúkọ àwàkọ̀ lágbára láti kọ́kọ́ wá náà kùrán ni rẹ̀ bẹ́ẹ̀ làwọn ti fi ṣiṣẹ́ ìrẹ̀ lọ́dọ̀ àwọn mẹ́nìkà tẹ̀lá tẹ̀lá ní ká má tẹ̀lé tẹ̀lá ní ọ̀gbọ̀n àlàbà fún àdúrà bẹ́ẹ̀ ni mẹ́ta àbò ọ̀rẹ́ hanifa lọ́dọ̀ ìmáàmù malik àti ìmáàmù ahmed nínú ìwáyà kan àwọn sọ pé kíyàn bá ti jẹ́ kéèyàn kírun lẹ́yìn máa lò àwọn sọ pé dandan láti nínú gbogbo rákà gbogbo àwọn náà wọ́n sọ pé dandan láti nínú gbogbo rákà láti ké fàtà nínú gbogbo rákà ṣùgbọ́n ìyapa tó wà láti tí wọ́n ní pé fàtà yìí láyìí tẹ́tẹ́ yìí láti ìmọ̀ yóò tó ké ẹ̀ tó wà lẹ́yìn mọ́ kò sí ìyapa láàrin wọn yóò ké máa mú òkè ẹni tí ń sàrùn kí yóò ké ṣùgbọ́n ìyapa tó wà ní títí máa mú yóò ké bá tẹ̀ àti àti ń kírun lẹ́yìn ìmọ̀. ìmọ̀ mọ́lẹ̀ rahimahullah àti ìmọ̀ ahmed rahimahullah nínú ìlú ayà kan lọ́dọ̀ ahmed wọ́n ní ẹni tó bá ti ń kírun lẹ́yìn ìmọ̀ kò ní ìdí láti ké fàtẹ́hà níbi tí lè máa ń bá ti kí ó sókè ẹni sọ̀láàtù sọ́ọ̀kì wọ́n sọ̀láàtù mọ́tìrì wọlé ẹ̀ṣá tó o ní ìdí láti ké nǹkan kan níbi tí lè máa ń bá ti kí ó sókè ibi tó ti láǹfààní àti kí ó òun náà nígbà tí ìmáàmù bá ti ó jẹjẹ torí ẹ̀ kò sí apá ibi tí ìmáàmù bá ti ó jẹjẹ wọ́n yà sọ̀láàtù bọ́ọ̀lù sọ̀láàtù làwọn sọ̀láàtù náà والثالثة والرابعة في صلاة العشاء يجي ونوكي أمه أما تقول ما ما تجوز في ما نكني قوم يكيوني به إليه يرى إمام مالك لكن إمام أحمد من رواية ṣùgbọ́n ìmọ̀ ahmed ló wá ní wọ́n sọ pé wàá kéwú wàá kéwú tọ̀ nítorí àdéhìí bẹ́ẹ̀ náà ni imam shafi'i wọ́n ní wàá kéwú nítorí àdéhìí tọ̀ nínú ìlú ayà mi aláìsàn lọ́wọ́ àdìsọ́lẹ̀ àbí wọ́n lé nínú ìwáyà tó wá nù sọ́yé muslim àbí nínú ìwáyà ibn hibban àlẹ́kùnrin láti tẹ̀ sọ́nà tó la yuqra'u fiha bi fatihati al-kitab gbogbo ọ̀gá bá kíkà ti bá tẹ̀ abẹ́ kíkà ti bá tẹ̀ abẹ́ ìrù yẹn kò ní jẹ́ ìrù tí kò ní jẹ́ ìrù tó tó kò tó kò tún mi. ó sì wá nù ìwáyà mi lọ́dọ̀ ìmáàmù ahmed àti àti ibn hibban. كان بالزمانير لعلكم تقرؤون خلف إمامكم سكي بكان وهي ما تولى الإمام غيبي إذا كنت تولى يا النبي الله عليه وسلم قالوا نعم قلنا نعم هذه بيرني من رواية قلنا أذن يا رسول الله أحصلك أما أحصلك قال لا تفعل إلا بفاتحة الكتاب يقبل التوبة الفاتحة فإنه لا صلاة لمن لم يقرأ بها كثير نقول بذلك وبعد سكن سورة الفاتحة حديثي مرقى نبيل مرقى في التعليم لا شك في ذلك àwọn tó sọ yìí pé tó bá ti wà lẹ́yìn náà ibi tí màmú ti ń tí ó sókè òní tí ó àwọn àpè nígbè Malik àti Ahmad ní olùwáyà lórí tí wọn onílàlẹ́gbè tó sọ pé màkàdà lè kó ìmáàmù ọ̀kìrọ̀ ọ̀tún ìmáàmù lọ́kọ̀ ọ̀kìrọ̀ òkè ló bá ti ní ìmáàmù kí ó sì ìmáàmù bá ti náà ti òkè màkàdà lè kó ìmáàmù ọ̀kìrọ̀ ọ̀tún ìmáàmù lọ́kọ̀ ọ̀kìrọ̀ òkè ló bá ti ní ìmáàmù. kéwù ìmáàmù ní kéwù tiẹ̀ náà kò ní ìdí pípé òun mọ̀ ẹ̀ka méjì tó tuntun. náà adé ti yẹn láti kọ́ dá lórí ti ìyapa wọ̀ rẹ̀. ìwọ́n bá òun ọ̀gá ti dá tó bá kọ́ fẹsẹ̀ rìn rẹ̀. الإمام ابن عبد البر من ضعيف حتى لنا أراد من أسان فقه أبع الابتساري في الشيخ الألباني يقول لكم أراد الشيخ الألباني òní kí wọ́n bá ti kí ó sókè ilé wọn bá ti kí ó sókè nínú àwọn ọ̀gá àti wọn kí ó sókè ní kí ó rẹ̀. a rí i pé ẹ̀sẹ̀ wọn ni pé bíṣọ́pù àgbà mi sọ pé àdéhùn yìí pé bẹ́ẹ̀ máa tó lẹ́yìn máàmù yín ìdí táwọn onífilẹ̀ ti ṣiṣẹ́ onígbó tó wọn náà àdéhùn kan àbúrò rẹ̀ rà àbúrò rẹ̀ rà wá sọ pé kí ni bá fi kí ó kíkí sílẹ̀ ṣé máa kí ó láyè máa wọ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ a máa súré pé ẹgbẹ́ ló tún ṣe bẹ́ẹ̀ máa fipá bẹ́ẹ̀ sọ wá ní nínú ìwà àyàtà àbúrò rẹ̀ wá ní láti jọ yẹn wọ́n bá fi kí ó kí sílẹ̀ lẹ́yìn àmẹ́bí sọ̀rọ̀ àti ọ̀rọ̀ àyẹ̀wò bẹ́ẹ̀ ẹgbẹ́ ló tún ṣe bẹ́ẹ̀ máa fipá bẹ́ẹ̀ lọ́kọ̀ rẹ̀ àmẹ́bí sọ̀rọ̀ àti àbúrò rẹ̀ wá sọ pé láti jọ yẹn wọ́n bá fi kí ó kí sílẹ̀ lẹ́yìn àmẹ́bí sọ̀rọ̀ àti ọ̀rọ̀ àyẹ̀wò العبرة بما روى لا بما روى tẹ̀síntọ́pọ̀ wa la nílò àbí tó ń gbọ́yé tọ́pọ̀ wa la nílò tọ́pọ̀ àwọn òṣìṣẹ́ wa fi padà gbọ́dọ̀ sọ pé a gbọ́dọ̀ fi ìdínà táwa fi mẹ́ lórí pa gbọ́dọ̀ fi. ìgbà mi kàn án fàfún ọ̀wọ́ nínú tí wọ́n máa nọ wọ́n máa ti àlàyé tọ́pọ̀ wọ́n máa ti àlàyé tọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo sábẹ́ kò sí fún òun wá látọ̀dọ̀ rẹ̀ pé aláàkì lẹ́yìn lè máa ń fẹ́ bẹ̀rẹ̀ látòrí Abubakar á ti pàṣẹ àárẹ̀ náà kọ́lá kó tó ṣe ìmáàmù tó sókè ọgbà ìwáyà ọlọ́dọ̀ orí ká. tó bá wá jẹ́ kó wà máa tó ìgbà àti ìdíje àbúrò rẹ̀ rà ó ti pa kákí pàṣẹ àárẹ̀ lẹ́yìn náà ẹ̀ mọ̀ ní kí gbogbo àwọn sẹ́gbọ̀rọ̀ wa lọ́dọ̀ wọn ní ìrìgbà wa. nǹkan yìí wa ti fẹ́ ibi tá a ti lè lásọ̀rọ̀ mọ́ lórí àdéhùn yẹn lórí wọ́n yé ńlá ọ̀rọ̀ tó wà lórí ọ̀pọ̀ gan-an èsì tí kálukú sì tún fọkànra wọn tún pọ̀ gan-an ṣùgbọ́n ìtọ́kàn wa balẹ̀ sí àtúnṣe lọ òun náà ní kékeré náà fi bàjẹ́ àwọn alákòóso kílẹ̀ ìmáà ńlá wa níbi náà ti ń fi sókè. tí máa ń bá fún aláìní láti kẹta fi àwọn tẹ́lẹ̀ náà ti rí nínú àdéhùn sábà tó sọ̀rọ̀ wá àdìsọ́nà lórí ẹ̀ wọ́n máa ń dá kété nígbà tí wọ́n bá ṣe lọ́ àkọ́rọ̀ àkọ́kọ́ kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ewu wọ́n sì tún máa dá kété lẹ́yìn ìgbà tí wọ́n bá ka kéwù tó tó rò ìgbà tí ìmáàmù bá dákẹ́ ọ̀ wọ́n sì ti lu opportunity láti ṣe kíni láti ké pàṣẹ àtẹ. ẹ̀rẹ́ tó béèrè pé ìmáàmù àwọn ẹ̀sẹ̀ kò nóòtù ní gbogbo àṣùbà òun yìí ti ṣe ṣé o lè lo àǹfààní ẹ̀ láti ké pàṣẹ àtọ̀ dáadáa ọkọ àbájá rẹ pẹ̀lú farabalẹ̀ tó kó tó di dẹrù ìdá tó sì ní lónìí tó ká tó lọ kó ká aṣọ àwọn ọ̀dà ìlà ìlà ẹni ẹsọ tó lọ. Tí wọ́n á ń lo àdìsí lẹ́gbàá àdìsí nínú ọmọ ọ̀gá sí àwọn ọ̀gá méjì ní àdìsí. Àjàkí èsì ṣe láì ló bá wọn lóṣù. Ó dà pé ṣùgbọ́n pé kàtó lọ sí ìrùkọ́ àti kàtó lọ ìrùkọ́ àwọn kan wà ní pé lákàrà ọ̀pọ̀ ìwà máa ń ṣe àwọn ìjọba àgbọ̀ wa àgbà ẹgbẹ̀ tó gbogbo rákà rákà rákà ṣe àmì kò kí àtúrà kì í ṣe nípa pé kò sí kẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn rákà bẹ̀rẹ̀ kò sí rákà bẹ̀rẹ̀ kò sí rákà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa ẹgbẹ́ tí wọ́n máa dákẹ́ ìjọba ṣe. Wọ́n á bẹ̀rẹ̀ pé ẹni tí kò bá rò bíi lágbẹ́ nínú ìlú mẹ́rin ìyàwó apá méjì ìwà tí a bá ṣe ẹ̀yà sí ẹgbẹ́ ibi ibi àṣà bàbá ìjọba ọ̀ṣọ́ ìjọba ti dùn. Ẹ̀rọ adákẹ́ ọ̀dákẹ́ ọ̀dákẹ́ láàrin ìgbàgbọ́ ẹ̀rọ Thank you.

nígbàtí wọ́n wà lórí àjò àwọn tó bá ó fẹ́ kí ìrùkọ́sù ó wá sọ mẹ́tọ́ bá sì ló fẹ́ kí ṣe lápò tí máa dédé látẹ́lẹ̀ kì í ṣe kó sálá náà wà lórí ṣe yìí. Ẹni tí ọ̀gá ọ̀run tó bá ìwọ̀n lórí òkú. Sọ́ba arúgbó, wọ́n ti bá òkú ọ̀ nínú ọ̀sán ti bá òkú àti àtúnṣe àtàwọn akẹ́kọ̀ọ́ tó wà nínú ìdúró ọ̀wà yàtọ̀ sí àwọn ọmọ ìrìyà àwọn ọmọ ìrìyà láwọn ọmọ ìjọba ti bá dúró kótó ìfọ́sẹ̀ òkú ọba àpá ọ̀sán ìrọ̀kọ̀ọ̀ká nítorí pé ẹbí òṣèlú ọ̀rọ̀ yìí ìdíwọ́ àwọn akọ̀ọ̀dọ̀ tó ń bí ọ̀tọ̀ bí ọ̀gá sí ìdíwọ́ ká. fún lọ sí tó fẹ́ fẹ́ ọfẹ́ lọ láti ìdúró lọ́dún tó lè dàtí máa bá fi parí òkú rẹ̀ tó kó kí n bá àwọn tó máa bẹ̀rẹ̀ àwọn tó máa bẹ̀rẹ̀. Ìgbàdí máa ń rò pọ̀, ìgbàdí máa ń rò ìbàdàn. Ṣé tó gbà tó bá ti tó dájú pé máa ń sọ̀rọ̀ kó táwọn lọ? Ṣé ìgbà tó bá dájú tó ti forí kalẹ̀ táwọn

ìgbà náà làwọn tẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ tó wà. Allahu Akbar wọ́n ti sori kalẹ̀ sánú. Ìgbà náà làwọn náà tẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ tó wà. Allahu Akbar wọ́n ti jókòó sánú. Ìgbà náà làwọn náà tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tó wà. Àwọn kọ́ jẹ́ pé à ń ṣe gbogbo sẹ́ẹ̀rún dọ́gba pẹ̀lú ti máa wà dáadọ́. Tolóhùn ni súnmọ́ àti síwájú ìmọ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mi che è nítorí pé ẹni bá ti súnmọ́ tó dé àìsí òṣìṣẹ́ tàbí ìṣòro tàbí ẹtì mà kékeré ẹ̀ka yọ kí ẹ máa tíwájú ìmáàmù sí àwọn ọ̀sán yẹn kẹ̀lé ọ̀tún kàdá ẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀sẹ̀ ńláńlá. ẹlòmíì ní sìn èmi ti dé máa wọn sálámù tó ti sálámù ẹlòmíì e ní ti dé máa wọn náà ó láti òkú òfin náà ó ti. òun ti jẹ́ imáàmù tí kò ní kàlẹ́ òun lọ sórí kàlẹ́ ìjọba náà sọ lọ́wọ́ àti náà sọ pé nígbà bẹ̀rẹ̀ ẹni tí lórí sókè tó wà lórí máa títí ọlọ́run bá lè yí orí rẹ̀ padà sórí kẹ̀kẹ́kẹ́ tí ẹ gbọ̀gbọ́ àkókò àwọn ilé ẹ̀ ọ̀rọ̀ orí sókè tó wà lórí máa ní ẹni tí náà sọ lọ́wọ́ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n bá ẹ̀ máa ti ṣe dúró nígbà parí ṣe ṣe kó ọ̀tún wa. Ilé ìlú ti sọ lọ́ọ̀kọ́ lọ́ọ̀kọ́ lọ́ọ̀kọ́ táwọn yẹn yàtọ̀ síta kọ̀kọ́ orúkọ rẹ̀ ṣe pé tó ṣe ń tẹ́fà. Àwọn àlọ́ọ̀kọ́ táwọn láti ṣe kó padà láti kó àti kó mi. Ilé ìlú ti sẹ́ bí ìmọ̀ràn ìdákẹ́ nípa onílé wọn àti tó bá parí ṣe. Olùkẹ́ ti forí kalẹ̀ lọ́ọ̀kọ́ gbọ́ màá rọ̀. ọkọ̀ wa dúró mi àwọn tí ti kí wọn lẹ́yìn wọn ní tó tí o dùn mí lọ nígbà tó lọ wá gbọ́ gbàdá wọn ti tẹ̀ lọ rúkú ṣe kó gbọ́ tẹ̀ má ti lọ rúkú tà ṣe wọn lọ sí forí kalẹ̀ ọlọ́wà gbọ́ ìdí forí kalẹ̀ o gbogbo tẹ̀ má ti forí kalẹ̀ o tún lọ ìgbà tó tó dákẹ́ ìgbà tó forí kalẹ̀. Thank you ṣé ẹni tó fẹ́ jọ yẹn yóò ṣe ìgbàgbéra tó lè rà kí iná wọn tó bọ́ síwájú àbí kó tó pa. dáadáa dáadáa ló sọ lọ ọkọ kẹtó sí àmì sí ìmọ̀ rẹ̀ tó sún síwájú. ìlà èèyàn kan ń kí wọn lẹ́yìn èèyàn kan ìyá yìí hà ló fi di lè máa ń síwájú tó kàn sẹ́yìn. àwọn ọ̀gá ti pé mẹ́ta wọ́n kà sí dáadé wọ́n á fi ìmọ̀ síwájú òfìsà òkìtẹ̀lé ọ̀pọ̀ àwọn akọ́sẹ́yìn òkìtẹ̀lé ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ máa fura tí ọ̀gá ti ti máa dànù tí máa pọ̀ òdì ọwọ́ rẹ̀ ìka rẹ̀ ọwọ́ rẹ̀ wà. Yóò ti tẹ̀kúrọ́ tilẹ̀ kàn, tẹ̀kúrọ́ tilẹ̀ kàn ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹnì kí ẹni tó bá wá báyìí máa ìbá jẹ́ òkú ni máa ń wà ìbá jẹ́ torí kalẹ̀ ni máa ń wà àkọ́kọ́ bí ọ̀pọ̀ ti ní kí ni ẹgbẹ́ rẹ̀ lè kàn. tó bá jẹ́ pé òkú ni máa ń lọ tó tún wá ti tẹ̀gbé rọ̀tò òkú. tó bá jẹ́ pé torí kalẹ̀ ni lọ yóò tún wá ti tẹ̀gbé rọ̀tò ọ̀ṣọ́jọ́. nínú àdéhùn ìdáwó ọ̀fìnkàwọ́ anáìsọ̀wá ṣẹlẹ̀ wọ́n ní dé wá bá wa nígbà tá a wà lórí ìforí kalẹ̀ lẹ́yìn ìforí kalẹ̀. àmì ẹ̀ má kà fún pẹ̀lú ìgbà kankan nù ọ́ nítorí pé ẹ̀gbá rò kó lórí àwọn ọ̀gá tó bá bá rò kó lọ bá fún àwọn ẹ̀mí nù. bákan náà àwọn ẹ̀mí ìjọba máa dọ̀rọ̀ fún lọ́sọ́lù ọ̀rọ̀ bá dọ̀ fún ọ̀rọ̀ àbí tọkùnrin tọ̀ ẹlẹ́yà tó fi hàn wá pé ìjọba bá ọ̀sẹ̀ lè máa mẹ́ta náà. الله أكبر كبيرة الإحرام الله أكبر كبيرة السنة wọ́n fẹ́ jọ ìrìn wò. wọ́n ti mọ sófù àbúfẹ́ kí o ẹ̀ fẹ́ dání ẹ̀ o ẹ̀jẹ̀ bá pa ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. káàbọ̀ ló ti dání. ibẹ̀ yìí máa dé yàrá. yóò là wọ́n kọ́ ibẹ̀ wọ ikú. ní bàbá máa béèrè àdá. lórí ìlú lẹ́yìn máa ẹni kan wá sọ oṣù lórí ìlú àwọn ẹja rẹ ní ẹ̀mí ti tó àwọn ọmọ àtúnṣe ẹja rẹ ẹgbẹ ẹgbẹ jáde nípa ẹ̀mí rẹ lẹ wọn lè ṣe kọjá pé fún ọjà kúta àríkẹ nígbà sẹ́yìn bá ṣe ìrẹsì rẹ àwọn lè ń pè yẹ torí ẹ ajá nítorí àti gba ẹ̀mí kan lẹ tọlọmọ fún alágbára àti tẹ́lẹ̀ wájú ọ̀rẹ́. ṣùgbọ́n àti ẹni ẹ̀mí lọ́ọ̀kan ní ń bọ̀ ó sì ti àpọ̀jù kò tó sì ń bẹ wájú bó o rí yóò sì já rẹ̀ wá já ìrìnlẹ̀ wá lọ́ba ọ̀gá ẹ̀mí rẹ̀ kí wọ́n tó wá fẹ́ tó ṣubú lẹ́kẹ̀ẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وعليكم السلام القرآن